الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أنا عباد بن تميم عن عبد الله بن زيد بن عاصم المازني قال شكي إلى النبي صلى الله عليه وسلم الرجل يخيل إليه أنه يجد الشيء في الصلاة فقال لا ينصرف حتى يسمع صوتا أو يجد ريحا أدعو أدعو الله سبحانه وتعالى وتعالى كياتي كفوما نبي محمد صلى الله عليه وآله وسلم nítẹ̀síwájú lórí àwọn ìdájọ́ ẹ̀sìn èyí tó ní ṣe pẹ̀lú bá sí ń ṣe ìmára kúrò níbi àwọn ẹ̀gbin tí a lè fojú rí ní àbí ìtí a lè fojú rí léyìí tí ó mú wá láti lè ṣe ìjọsìn ìtọ́nà ọba subhanahu wa ta'ala tẹ̀wọ́gbà àbáyọ̀ máa tẹ̀mí wani gba hadithi wa kuma latada abdullahi bin zaid kuma asi almazini wani sọ fún wa wípé wọ́n ṣàlàyé ọ̀rọ̀ arákùnrin kan fújíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam wọ́n bá kébò sí ìgbàjáre tí ń ṣẹlẹ̀ sí lọ́sọ́rọ̀ jíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam kí ni tí ń ṣẹlẹ̀ sí náà yukhayyal ilayhi ó ma nkẹ́kẹ́ ma ń ṣe bí dàda ní tí ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ó ma ń fẹ́ jọ bí ìpapò jọ bẹ́ẹ̀ nǹkan bí ìgbà wípé àbóso àmọ́ ní dá lójú èyí tí ń ṣẹlẹ̀ sí arákùnrin náà rèé ni wọ́n fi bá kébù sí alámẹ̀rí ìlọsọ́dọ̀ jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wasallam láti mọ kí ni ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀rọ sẹ́wọ̀n táwọn sàhábà kìrọ́ọ̀ radiyallahu nínú orí tí ọlọ́run ọba tóbi ṣe wọ́n àbí tó ṣe fún wọn tí ò ṣe fáwọn nìyẹn òjíṣẹ́ ọlọ́run bẹ láàrin gbogbo nǹkan yóò tí bá ń rọ̀lú sí wọn ló ẹ̀sìn wọn láǹfààní àti bí e Muhammad sallallahu alaihi ọkùnrin tẹ́ sọ̀rọ̀ ọpa rẹ̀ yìí ìláyà ń gbọ́rọ̀ lórí inú tí ń kí aw yajida ha àyàfi tó bá gbóhùn àbí tó bá gbọ́ pòun so ó gbọ́ ohùn pòun so àbó gbóhùn pé so jáde lára ọ̀run ó gbóhùn pòun so iṣó yẹn ìbá márùn àbí ó gbóhùn pòun so iṣó yẹn ìbá mọ́dún síta tí kanú méjèèjì bá ti ṣẹlẹ̀ sí nígbà náà ní kó tó fi rúnlẹ̀ tí ó tó gbà wípé àlùwàlá ọ̀hún ti já hadithi ó ẹ̀kọ́ tó pọ̀ sínú ó ní pé nínú àwọn òkú ẹ̀sìn Islam àwọn ìpìlẹ̀ ẹ̀sìn èyí tí Islam mọ ìdájọ́ lé lórí ó ní wípé al-aslu baqa'u al-ashya'i al-mutayaqina ala hukmiha ìpìlẹ̀ ní pé gbogbo nǹkan yóò máa ṣẹ́kù lórí bó bá ṣe dáyàn lójú ìdánilójú tí bá ń bẹ fún nǹkan tí ń bẹ pẹ̀lú èèyàn ìdájọ́ kó dá lójú náà lè yóò máa fún ìdájọ́ wípé kíní ó dá lójú kí nǹkan míì tó ṣẹlẹ̀ ìdájọ́ ènìyàn lò gbogbo tí bá ń jọ bí ìròyìn ìròyìn àbí mo rò wípé báyìí lórí kò lè bí tó dáyà lójú wó nínú ẹ̀sìn kò lè bí kí ni wó kò lè bí tó dáyà lójú nínú ẹ̀sìn ẹjá di kọ́ ìdà yìí principle yìí ẹjá di mú dáadáa torí àwọn kan tó sọmọ nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa ló pọ̀ jù àwọn nǹkan tó so mọ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa òun ló pọ̀ jù ìyẹn ti ní àlùwàlá tàlùwàlá rẹ̀ sì lálàáfíà ńgbà tó ṣàlùwàlá tá ó débi tó ti kírun ní ìrò ìrìyé bá sẹ̀ dé sí lẹ́mìí wípé àbí mo ṣàlùwàlá pé àbí mi ṣàlùwàlá pé Islam ní kí ẹ má kọ̀nsídà ròyìnròyìn tó padà wáyẹn tó níyẹn òun ṣe sa chéńchì èyí tó dá èèyàn lójú ni wípé èèyàn ti ṣàlùwàlá pé tẹ́lẹ̀ gbòòrò èyí tó padà wá wáyé yẹn ìyẹn tán ìdánilójú wájú so kò ní ìdájọ́ nẹ́sìn tí a lè gbára lé èyí tó ti dá èèyàn lójú tẹ́lẹ̀ yẹn náà lè yẹn ó máa lé òun náà ló bẹ́ẹ̀ bí yẹn èèyàn kí rákà méjì tán ó kí ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta ní kí lọ́wọ́ níwọ̀n wípé ṣé mo ti kí méjì sẹ́yìn ni àbí kí méjì sẹ́yìn orílẹ̀ hmm. rákà ẹlẹ́ẹ̀kẹta ló níwọ̀n wípé ṣé rákà ẹlẹ́ẹ̀kẹrin àbẹ́lẹ̀kẹta èyí tó ti dá lójú tẹ́lẹ̀ wípé méjì àkọ́kọ́ dá lójú pòun ti kì í àmẹ́lẹ̀kẹta yẹn ní ṣe méjì pé sóhun ẹlẹ́ẹ̀kẹrin àbẹ́lẹ̀kẹta so yóò mọ ìdájọ́ lórí èyí tó ti dá lójúpó kí tí ń jẹ́ méjì tàkọ́kọ́ tí ó fi máa bá wọn lọ yóò wá ríra nírí wípé méjì ló dá mi lójú musẹ̀ kí tó bá ṣe pé rákà ẹlẹ́ẹ̀kẹta yẹn ló wọ́n wà nípò ẹlẹ́ẹ̀kẹrin tóun ò mà ní Islam fi sọ wípé kó tó kú lórí irun kó sọ kọ̀bìlì nípò wípé ó dírun kù kó forí kanlẹ̀ síjúdù sáré kọ̀bìlì kó padà wá mú rákà kan wá ó tó kú lórí irun tó tó bá ṣe wípé irun ẹ bá ti pé tẹ́lẹ̀ wọ́n ní ètò lé lórí ẹ̀yẹn kò bàrún ẹ̀ jẹ́ mọ̀ dájú ẹ̀ lórí ètò ti hàn sí tẹ́lẹ̀ tó dúó tó márùn dájú lórí ni ṣùgbọ́n tí ò bá ti pé tẹ́lẹ̀ ajẹ́pẹ́ ọkàn tó padà tó kí yẹn ó fi ṣe dèédé pípé ìran ẹ̀ lẹ́yìn náà yóò wá san sùjúdù sáhù tí ń jẹ́ ti kọ̀blì àwọn kan yẹ pọ̀ bẹ́ẹ̀ jantirẹ inú àwọn kan tó ṣe wípé ìmàmàdájú tó ti hàn síyàn lórí kan tẹ́lẹ̀ ní ma ma ìdájọ́ lé lórí kèése téèyàn ṣe ròyí ròyí ròyí lé lórí àbínúrò àpèjúwe tó ṣẹlẹ̀ sárákùnrin tí wọ́n ké gbàjáre ní ti ṣẹlẹ̀ síwá lórí irun yìí ìyẹn wọ̀ ọ̀run jẹ́jẹ́ lẹ́nu ti lálùwàlá ó lórí irun ṣé mo só ni àbí mi ìsanwó ẹsìn ìgbésẹ èèyàn bá ti sọ kódà bí èèyàn bá sí lórí ìran náà àlùwàlá ò dáa má in tó bá ti mú kálùwàlá má dáa má ìran náà ti ṣe kí ni ó ti bàjẹ́ nìyẹn so therefore in tó ṣe kókó fún ẹni ẹni wípé kó tẹ̀lé hadith ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam la yansarif hatta yasma' sawtan aw yajida riha tó bá gbúrò kó o sán àhá àlọ́lá bàjẹ́ nù kó kúrò lórí irun kó lọ tún àlọ́lá mi ṣe kò gbúrò kó ń so àmọ́ gbòòrùn so látara rẹ̀ èèyàn lè so kó mọ́ dùn ṣùgbọ́n kí ẹ máa ń gbòòrùn rẹ̀ pé òórùn so ní jáde lára mi nígbà náà òórùn tó lẹ́tọ̀ọ́ pé kókó lórí òní tí kìíní kejì ò bá ṣẹlẹ̀ sí al-aslu fi wudu'ihi aw al-aslu fihi at-tahara ìpìlẹ̀ níbi ọ̀rọ̀ ọ̀dá tó ṣe ní wípé àlùwàlá rẹ̀ má kò sí tó ṣe àlùwàlá ẹ̀ ká tún mú ẹ̀kọ́ mi lórí eléyìí gbogbo ẹni bá ń ṣe ẹ̀sìn nínú Islam tí tí ń ṣe ò bá dá lójú kò ní ládáwájú Ọlọ́run eléyìí náà ń wá gbogbo tó jẹ má dí ọkàn nú ẹ̀sìn ìyẹn jẹ́ mùsùlùmí lóòótọ́ ṣùgbọ́n ó tún ní àwọn ibòmíì tí tó ń rìn sí wọ́n ní kí ló dé ó níbẹ̀ ni sẹ́wọ̀n pé yíṣẹ́ ọmọ mọ́rin ẹ adábẹ́ ọlọ́run ni àwọn sì gbọ́ pé ẹ̀sìn tiẹ̀ náà yàtọ̀ sí Islam ní bó ti yé òun sí sọ́pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ pé gbogbo àwọn ànábì ọlọ́run Islam náà lẹ̀sìn tí wọ́n mú wá ṣùgbọ́n tí wọ́n polongo fáwọn ẹ̀ káàkiri ń ta òun ni islam ẹ̀kọ́ ní gbogbo àwọn ànábì tó kù mọ́ wa pé àná muhammad nìkan ló mú islam wa lórí bẹ́ẹ̀ bó ṣe ń ṣe islam ti ń kírun bí wọ́n mọ̀ tọ́nà bá dé tí ń gbà wẹ̀ wọ́n tó bá rí àǹfààní sí hajj líla yọ̀nà bẹ́ẹ̀ náà ni tó ń torí bọ̀ mí wọ́n wá bi léèrè pé ṣe torí àmì tọ́lọ̀ ń gbà ló jẹ́ òkìyà rẹ̀ torí a bá padà déwájú ọlọ́run tó bá ṣe pé ìsìláàmù ló bá bùkátà lọ́rọ̀ wa ajẹ́kọ̀ọ́ rìsọ́ọ̀tì tó bá sì já sí wípé tọ̀hún ló bùkátà tó bùkátà ìsìláàmù ajẹ́kọ̀ọ́ òkòfò ẹ̀rì pé ni yẹ̀ríṣu ṣáàkàn fi sí àti ìsìláàmù irú ẹniyàn ló sẹ̀mí ẹ̀ musulumi ló pẹ́ra rẹ̀ ṣùgbọ́n tí ń ṣe méjì sí àlàáfíà ìsìláàmù ni irú ẹni yẹn bọ́rọ̀ ń bá bo ní ọgọ́rùn ojú kírun láyé ẹ̀ ń bá fi ń ṣe hajj tí fi ń kírun ọlọ́run ẹ̀ torí pé tí ń ni tí ó dáyàn lójú téèyàn fi ń tọ́sí àjẹ́ a máa ń nígbà wọn ti sọ ń sáà máa ń nínú àmọ́ ò gbà wípé ló lè súnyàn mọ́ lọ́rùn tí ọlọ́run náà ò gbà bí yẹn bá rí àpẹẹrẹ tó torí pé ṣàìtàn ẹni ìgbé ní ẹ̀kọ́ wọn ni máa ń gbé àwọn yìnyẹn wá sẹ́mi ọmọ ẹ̀dẹ́ yẹn láti fi sẹ́yìn does God exist or he doesn't sọlọ́wọ́n ọba ń sẹ̀mí àbí ó sẹ̀mí ibi tó ti bẹ̀rẹ̀ náà ní gbogbo àwọn òṣìṣí wọn yìí so mùsùlùmí gbogbo tó bá ti bọ́ ọ sọ nínú ẹ̀sìn pé ìntọ́lọ́wọ́n ọba sọ nínú ẹ̀sìn wa rí in tí òjíṣẹ́ ńlá rẹ̀ sallallahu alaihi wasallam sọ nínú ẹ̀sìn wa rí kódà àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí àkọ́kọ́ ibi tí wọ́n gbẹ́sẹ̀ kà lórí ọ̀rọ̀ yìí rèé ọ̀rọ̀ táwọn náà ń sọ rèé jó dúó gbà gbọ́ bẹ́ẹ̀ ó sì lé nínú ẹ̀mí pé bó ti rí náà nìyẹn tó bá dá ọ̀tí ẹ̀ bó ti kó máa ṣe lára tó ọlọ́run nígbà ọ̀ ọlọ́run nígbà ọ̀ ọlọ́run dasẹ̀ wa lójọ́ àkíyàmì nínú àwọn ẹ̀kọ́ mi tàtún lè mú nínú hadithi yìí annamujarrada shakki fi hadath la yubtil wudu wala ògédé péyàn ṣe rìn méjì pé ṣé mo lẹ́gbin àbí mi lẹ́gbin kò bàrọ̀ aláyàn jẹ́ bẹ́ẹ̀ ni kò sì bá ìrún èèyàn jẹ́ àpèjúwe rẹ̀ lọ́kọláya súnmọ́ra wọn wọ́n sì wẹ̀ lẹ́yìn oorun wọn bí ó jẹ́ lóru ló jẹ́ lásùnbà wọ́n kírun tọ́pọ̀ àìjọjọ́ ọkùnrin mọ́ṣáláṣí ló ti kírun ọkùnrin kírun lé àtúbájẹ́ náfílà láwọn ọ̀ràn èèyàn islam ò fọ́kùnrin láyè kó máa kírun ọ̀ràn èèyàn lé àfináfílà ìgbà tó di ọwọ́ àyílà tí ó kìfò níbáṣẹ̀ wà ń ronú wípé òun àti ara ilé òun àwọn ọmọ láti papọ̀ lóòrùn ah, ìjọ òun ti ẹ̀wẹ̀ àbóhùn òwẹ̀ ó dàbí gbà pé òun padà sùn nígbà tí nígbà tó padà yá ṣé òun wẹ̀ àbóhùn òwẹ̀ òun ti kí súbúhì ìjọ òun wẹ̀ àbóhùn òwẹ̀ gbogbo ròyìnrò yìí ròyìnrò yìí tó wá lẹ́yìn ìgbà tí ìmọ̀ dánilójú ti wá ni sòyí tó dá lójú tẹ́lẹ̀ tó fi lọ kírun súbú yìí ni wípé mo ti wẹ̀ ló fi kírun súbú yìí ní àárọ̀ ròyìnrò yìí tíṣẹ̀ wá wá sí lẹ́mìí nígbà tí ìrùn vórí dé yẹn láì so ìpìlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ni wípé ó ti mara ó ti ṣe kí ni ó ti mara bákanáà nínú àwọn ẹ̀kọ́ tàbí orídìmú nínú hadithi yìí tahrimu al-insiraf wọn láìmọ́ sí láìmọ́ sí kí ni sábàbí kan tó hàn a jẹ́ pé nínú àwọn sábàbí tó lè hà tẹ́lá fi kú lórí ìran oníkéèyàn sọ èèyàn sì gbọ́ ohun pé èèyàn sọ àbẹ́yàn gbọ́ ohun pé èèyàn sọ èyí ò lè mú kú lórí ikú lórí ìran tí wọ́n rí fáàsì bí ní ba àwọn ikú àwọn ìkú olórí nǹkan ń bẹ tí ó ṣe kí ni tí ó bà ń jẹ́ nínú tí Islam kàkún púpọ̀ jù tó bàbàrà òun ni wípé kò lẹ́tọ̀ọ́ bá a bá fẹ́ kírun ká máa rẹ́ tí ó mọ̀ gbáwájú wa kọjá àìgbàwájú tí bá ń kírun kọjá torí yóò mọ cause distractions eléyìí ó mú kírun èèyàn mọ̀ pé ńlá dáa òjíṣẹ́ náà wá ṣàlàyé hadithi kan fún wa sallallahu alaihi wasallam ó ní bóun bá ń kírun lọ́wọ́ tó bá rẹni tó bá fẹ́ gbáwájú rẹ̀ kọjá fọwọ́ di báyìí tó bá padà tó tún di wípé ó tún wò fẹ́fẹ́fẹ́ ó tún fẹ́ gbáwájú rẹ̀ kọjá fọwọ́ di báyìí mẹ́jọ ráyè kọjá ńgbò tó rán adọ́lẹ́kẹ́ díẹ̀ ló bá ṣe ló bá gidi kó tún kọjá ànábì ní irú ẹni kojú dà sí tó ń tí wà lórí ìran kó o sì bá ṣe kó o nà á torí pé ṣàìtọ́nù ni ṣàpẹ́rú yìí ò lè mú ẹ̀kọ́ lórí ìrìn àmọ́ kìí ṣe kú lórí ìrìn ṣe kú lórí pé so irú ẹni bẹ bájọ bára yín dé padà falyuqatilhu fa innahu shaitan báyìí tí mi nìyẹn anábì ní báàjà tururu ẹni yẹn àṣetánì ẹ̀dá ni òjíṣẹ́ ọlọ́run alayhi salatu wasalam náà fi sọ ọ́nà hadith kan wípé bí ẹni tó fẹ́ gba wájú olùkírun kọjá bá mọ ewu àti ẹ̀ṣẹ̀ tí ń bẹ wájú ọlọ́run fóun ni ìbádúró kẹ́ni kírun fi kírun tán arba'ina kharifan nìyẹn أربعين يوما أربعين شهرا أربعين سنة bí ẹni tí òun fẹ́ gba wọ́n tí ń kírun kọjá bá mọ ewu àti ìjìyà tí ń bẹ wájú ọlọ́run fóun níbi pé òun gba wọ́n tí ń kírun kọjá yóò lóore fún kó dúó kó mọ́ tí ìgbà tí ń níwọ̀n gbà tẹnu fi ń kírun ìbá àtó ogójì ọjọ́ ìbá àtó ogójì oṣù ìbá àtó ogójì ọdún bó dẹ̀ ságbégbò sẹ́ni tó lè fi odidi odidi ọjọ́ kan náà kírun kó mọ́ sálára ṣùgbọ́n àná bíbí ń ṣàlàyé wípé gbogbo ti wù kẹ́ni tí ń kírun ọpẹ́ tó ní sùúrù tó bá rí ọ̀nà mi tó fẹ́ gbà kọjá kàkà tó fi gbà wájú rẹ̀ kọjá ṣe sùúrù gòrí kí lẹ́tà torí gbogbo fẹ́ kó bá nìyẹn níbi ìjọsìn ẹwájú ọlọ́run bákan náà a rí pé sún ti ń jáde láti di ọmọ ẹ̀dá yìí kìí tá gbóhùn rẹ̀ dàbí ìta gbóhùn rẹ̀ náà kédọ̀ tán lè lòdó kédọ̀ tán lòdó òun náà ń bá rọ̀ jẹ́ ẹ̀rùgbà náà lúùsẹ̀ tó mọ̀ gbóhùn so so àbàláwọn rẹ̀ bàjẹ́ ah, ọlọ́run tó dá ó mọ̀ kó so òun ló sì ń ṣèjọ́sìn fún so kò pọ́n dandan káwọn èèyàn gbọ́ kó so kò sì pọn dandan káwọn èèyàn gbóòórùn so lára rẹ lópin ìgbà tí o bá ti mọ̀ wípé iṣó jáde lára rẹ ó ti dọ̀rọ̀ rẹ̀ fún ọkọ̀ tún àwọ̀ ẹ̀rá ṣe tọ́ tó bá wá ní ọ̀nà míì tó bá ní ọ̀nà míì tó já sí pé fi lè mọ̀ náà wípé òun so kò gbóòórùn so lóòótọ́ bẹ́ẹ̀ kò sì gbóhùn kóhùn só ṣùgbọ́n ó ní àwọn ọ̀rọ̀ kan náà tó fi mọ̀ pé só jáde lára wọn kó mọ́ tan ara rẹ̀ wọn ìyẹn tán orí ara ẹ̀ níbi ìjọsìn wa ní Islam kó ọ̀rọ̀ jáde kó lọ tán ọ̀rọ̀ làbí ṣe ká rí pa síbi hadith mi tó ní ṣe pẹ̀lú ìdájọ́ mi bó tẹ̀ já sí pé ó dàgbà ti ṣàlàyé ìdájọ́ náà kọjá ó ní wípé nínú ìṣẹ̀lẹ̀ Islam àwọn obìnrin yà máa sábà sọ̀rọ̀ kan wípé iṣó ń dùn àwọn àmọ́ kò jáde àmọ́ èyí fìlì pé iṣó fẹ́ wá àmọ́ jáde bákan méjì ni ẹni tí sọ bá mú tí ń gbà tí ìsẹ́ pé wọ́n gbọ́ fúnra rẹ̀ ló pa mára ẹni tó súnmọ́ oníjẹ̀díjẹ̀dì torí àwọn sọ bẹ́ẹ̀ máa bá jẹ̀díjẹ̀dì rìn tó bá ṣe pé sọ yìí ìwọ kọ́ ló pàmọ́ra kò jáde fún ara ẹni àlùwàlá ìwọ̀n tí ìṣe kí ni ti bàjẹ́ ṣùgbọ́n tá a gbé wọn yìí mọ́ra ó bẹ́tà kókó ra jáde lọ so kó sì tún àlùwàlá rẹ̀ ṣe then èmi wòye sí àwọn èèyàn gbígbé ní tó fàájẹ́ fún máa ń pásọ mọ́ra lórí ìran òun ni ìgbẹ̀ǹgbẹ̀ ládá tí ń bẹ níbi ìran jama ìgbẹ̀lùgbẹ̀lá tí ń bẹ níbi ìran kí ìran jama ló ti wá wọn pé mi àti lè mọ́mù jọ bẹ̀rẹ̀ wà ń kírun ni ah ìṣe wá kò lẹ́yìn lè mọ́mù báyìí ṣé mo ní ládá báyìí ẹ má jẹ́ ká fi ìtìjú ká fi kárùn kí ẹ sì fi ìtìjú kárùn gan ó dáa kí ẹ fi ìtìjú kóbìnrin ọlọ́run lọ ọlọ́run bá ló ní ìbádà nínú ẹ̀sìn mo ló sì ní ẹ̀sìn in tó sì fi gba ẹ̀sìn wa lọ́wọ́ wọn ti ń ṣe àlàyé rẹ̀ fún wa lọ́kàn òjọ̀ kan tó fi ránṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam hadith Abi Hurairah radiyallahu anhu olójíṣẹ́ náà aléṣọ́látò sálàmù sọ wípé bẹ́yàn bá jáde láti inú ilé rẹ̀ tó ṣe àlùwàlá tó mọ́ra dáadáa tó wá mọ́ṣáláṣí wá kírun ó bá jàmáà o kò bá jàmáà o ládàá jàmáà ti ń bẹ fún un ó bárun jàmá o kò bárun jàmá o ládàá jàmá ẹ̀rùn jàmá ti ń bẹ fún un. ethan ẹ̀sìn islam ẹ̀sìn àdìọ́kàn ní kó tó kan ẹ̀sìn tara ẹ̀sìn káníyàn dáa ní kó tó kan iṣẹ́ tá a fi ń tọ́ àníyàn so ẹni tó bá ṣe kó tẹ̀ bá mú un bẹ̀rẹ̀ run láti pilẹ̀ tíṣó rẹ̀ tí àlùwàlá wá já èyí wá pa sómọ́ra nì tó fi padà wá ní nírun kó lọ tálùwàlá ṣe ládàárùn jama rẹ̀ ti ṣe kí ni ó ti dúó fún hadha wallahu alam gbogbo àwọn ah, hadith mi tó wá lẹ́yìn hadith yìí mo padà rántí pé a ti fẹnu kan ká tó mọ́ gbara wa ní àsìkò káwo hadith Abu Hurayrah radiyallahu anhu tó náà tó ń ṣàlàyé nípa ọ̀rọ̀ ìmara عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول alfitratu khamsun alkhitanu walistihdadu wa qasu sharibi wa taqlimu al-adhafir wa natfu al-ibd òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam ó ní in tí ń jẹ́ àdámá nímọ̀ra tọ́lọ́wọ́n bá dánwọ́n mẹ́ẹ̀dá èèyàn lára tó ṣe wípé bá a gbọ́dọ̀ sọ pé bó ti wò ó rí ká má sì mọ́ra àwọn nǹkan yẹn torí inú àdámọ́ tọ́lọ̀ ń dámọ́ wa ni pé a gbọ́dọ̀ sì máa ṣe ìtọ́jú ká má sì mọ́tótó àwọn nǹkan yẹn àbúrò ọ̀rà ní ànábì sọ wípé márùn ni bó tẹ̀ já sí pé a rí inú àwọn ìwàyé àti ní ìtànàbì sí ní mẹ́wàá ṣùgbọ́n ká ba lórí márùn yìí àbúrò ọ̀rọ̀ tààrọ̀ radiyallahu anhu ó ní mo fetí ara mi gbọ́ tó jíṣẹ́ ńlá ń sọ báyìí wípé sallallahu alayhi wa sallam àwọn àdámọ́ wọ̀nyí márùn-ún ni àkọ́kọ́ alkhichan ìmọ̀ dábẹ́ ìdábẹ́ fọ́mọ ọkùnrin ni àbí ìdábẹ́ fọ́mọ obìnrin àdámọ́ ọmọ ẹ̀dá yẹn ni o nínú ìlànà Islam ló wà àdámọ́ ọmọ ẹ̀dá yẹn ni nínú Islam ló sì kí ni olówà ìdábẹ́ fọ́mọ ọkùnrin ló jẹ́ dandan dandan tẹ́ gbọ́dọ̀ má ṣe tí ìdámẹ́ta ọmọbìnrin ìdábẹ́ta wá abẹ́ ọmọbìnrin tóun náà sì jẹ́ súnà tànábì àmọ́ kì í ṣe ọ̀ràn yẹn kìíní yà máa sábà rẹ́sì just controversy láàrin àwọn èèyàn pàápàá jùlọ tá a bá rí àwọn tó já sí wípé American trained medical doctors ni wọ́n a sọ bẹ́ẹ̀ kódà àwọn lèmọ́dà Amẹ́ríkà rí ṣùgbọ́n ìròrí àwọn èèyàn wọ̀nyí ni wọ́n dì káàkiri níbi iṣẹ́ ìwòsàn wọn wọ́n sọ ẹ́ di crime béèyàn bá bímọ tó dábẹ́ fún un kìí ṣe crime ọ̀nù Islam ẹni pé kìí ṣe ọ̀ràn yẹn ni kìí ṣe crime ọ̀nù Islam àmọ́ kìí ṣe ọ̀ràn yẹn béèyàn bá ráwọn tó ń wá professional tí wọ́n mọ̀ nípa béèyàn ṣe ń dábẹ́ ọmọbìnrin ní bó ti tọ́ bó ti yẹ kò sí tó burú ṣẹ̀ríà Islam kíyàn dábẹ́ fọmọbìnrin yẹn béèyàn bá sì ń bẹ ní society àbí ní environment tó já sí pé èyàn mọ àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀ lórí ìbá dáadọ́ fọ́mọ kò sàbòsí fọ́mọ aláka ti ṣe àwọn ọ̀rọ̀ míì tá à ń gbọ́ tá àti ìrídi òkòdó rẹ̀ fi múlẹ̀ wípé bí wọn ò bá dábẹ́ fọ́mọbìnrin kìí jẹ́ kọ́mọbìnrin mọ̀ pé ọmọbìnrin ló ń gbà tó bá dọmọbìnrin pé kò ní ní ọ̀jì àwọn kan sọ bẹ́ẹ̀ àwọn kan ní tán bá dábẹ́ fún pé ó tún lè mọ́ fà ó tún lè fà kó tún wá ní àwọn kan ní tí wọ́n bá dábẹ́ fún un wípé ìmọ̀ gbẹ̀ngbẹ́ ọkùnrin láti rọ́kùnrin láti rọ́kùnrin tó bá ti dọmọbìnrin tán pé yóò lágbára jù ìyíhun wọ́n ní tí wọ́n bá dábẹ́ fún un wọ́n ní tí wọ́n bá dábẹ́ fún un wọ́n láwọn tí wọ́n bá dábẹ́ fún un kò tẹ̀ ní wọ́n á mọ̀ pọ́kùnrin tiẹ̀ ń bẹ rárá lẹ́gbẹ̀ẹ́ òun wọ́n ní àwọn ọ̀rọ̀ wọ̀nyí kò ṣeé gbà wọlé nítorí ṣeé gbà wọlé ni wípé ọ̀rọ̀ ta kọ́kọ́ pé tí mo bá dábẹ́ fọmọbìnrin kò ní mọ tí mo bá dábẹ́ fọmọbìnrin ipe òní ó jẹ́ kí sẹ́sà òjì ẹ̀ kó mọ níwọ̀n kó mọ́ dàgbà pàǹsẹ̀ ẹlẹ́yàmẹ̀yà ni a máa àwọn ọ̀ràn kan tó já sí pé bó ti wù ká Amẹ́ríkà ó pariwo tó láyé Nàìjíríà ta wà yìí dọ̀tún láwọn dábẹ́ fóbìnrin ni. bẹ́ẹ̀ sì ọmọbìnrin wọn àfi tọ́lọ̀ bá sàrán lókùn ní ìṣesì náà sọ̀rọ̀ wọn gan fẹ́ dàbẹ́ pé wọn ò jẹ́ ìdábẹ́ fún rárá ní. tí wọ́n sì dábẹ́ fún mi tàbá sọ nípa pé wọn ò dábẹ́ fóbìnrin yìí ni ò ní jẹ́ kó tẹ̀mọ̀ pọ́kùnrin bẹ àwọn ìyà kan náà bẹ lórílẹ̀‐èdè yìí àmọ́ ó gbé kalẹ̀ nílànà fẹ́ni tó bá fẹ́ ṣe é láti fi sìn lọ́hùn torí pé jọ́sìn ni ṣùgbọ́n yẹn ṣe jẹ́ nìyẹn wal istihdad oníran kejì ó ní gbogbo àwọn ọrùn tí bá ń jáde lókè ara àbí nísàlẹ̀ ara kí mùsùlùmí mú kúò tòkè ara òní tí ń jáde lábíyá tìsàlẹ̀ ara méjèèjì nínú fẹ́tọ́rọ̀ Islam nínú ìlànà Islam ni wípé ìyẹn gbọ́dọ̀ máa ṣe mọ́tótó ẹ̀ ní gbogbo ìgbà hàtàrí hadith Anas ọmọ Malik radiyallahu anhu tó ní òjíṣẹ́ Ọlọ́run alayhi salatu no òun ní ń sọ ọ̀rọ̀ yìí fúnra rẹ̀ wípé kò lẹ́tọ̀ fún mùsùlùmí kó fi láì ṣe wípé ó mú kú ogójì ọjọ́ yẹn oṣù kan àtọjọ́ mẹ́wàá kọ́ nìyẹn àbóṣù kan àtọjọ́ mẹ́sàn-án àbí kò lẹ́tọ̀ nígbà yẹn òun ò kí ẹ̀ ń tó òun ò tiẹ̀ ráyè kò lẹ́tọ̀ fódìdí ogójì ọjọ́ kò rí bẹ́ẹ̀ fún mùsùlùmí ìyí tó fi táàfi dí kíní ìbọyé ni wípé tí àwọn ọrùn yìí bá ṣẹ́kù sára èèyàn tí wọ́n bá kún jù wọ́n máa ń gbàbọ̀dì fún dọ̀tí wọ́n gbàbọ̀dì fún dọ̀tí ni ó dàbí igbó tó kún ni gbogbo àwọn ẹranko tí bá mẹ́mẹ́ tó bá lè sìn yẹn ń sùta wọ́n mọ̀ lò sẹ́mi wọn ní ẹ̀lérí wọn igbó tí ò bá kú làmọ́ tí ń bẹ rẹ̀ làmọ́ tí ń bẹ rẹ̀ torí bẹ́ẹ̀ ní ṣẹ̀ríà Islam in ti ń jẹ́ al-istihdad agbọ́dọ̀ fojú tó dáadáa ìjẹ́lẹ̀ yìí wá débi irun tójú kò débi ojú o àìfarun ojú nínú Islam àìsí ni àìfarun ojú ní islam kódà òjíṣẹ́ ọlọ́run alẹ́sọ̀láàtọ̀ salam ó tún ń rìpọ́ọ̀tù fún wa wípé ọlọ́run bá gégùn lé gbogbo obìnrin tí bá ń se atemis awa namas nàpáwọn obìnrin kan bá oge wọn ṣíṣe wọ́n bá ìṣẹ̀wà wọn ṣíṣe débi wípé irun ojú báyìí wọ́n mọ̀ wá trim ẹ̀ wọ́n tọ́ mọ láwọn ṣe pẹ́ ní kí ọ̀pẹ́ di kí ọ̀yẹn ń bẹ lára ṣẹ́ àwọn bá beautify ẹwà obìnrin irun bíi ti bí ojú báyìí wọ́n tún wá trim ẹ̀ òjíṣẹ́ ọlọ́run ló sọ fún wọn ó ní ànábì gégùn lórí ẹ̀ tí bá ń ṣe irú ẹ̀ ẹ̀ náà tóun jó òṣìṣẹ́ tí ń báwọn èèyàn ṣe náà ó náà ń wà lábẹ́ ègún wájú ọlọ́run so ó jẹ́rùn ojú tójú nǹkan báyìí nàbó jẹ́ tó ojú Islam farama bọ́lọ̀ bá ṣe dáyàn nírun ti jọ ní kéèyàn fi ilẹ̀ bóyá ká tó kúrò lábala eléyìí sheikhuna al-allamatu muhammad bin salih al-uthaymin rahimahullah ta'ala wọ́n ní oríṣi irun mẹ́ta ní ń bẹ lára tí wọ́n sì ní ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ oríṣi irun mẹ́ta ní ń bẹ lára tí wọ́n ní ìdájọ́ kíni ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní irun tòkè ara àti tìsàlẹ̀ ara ọ̀ranyàn ni fún mùsùlùmí kò mú kú hukmu hadha wajib halquha wajib halquha bó tẹ̀ já sí wípé ó wà nínú àwọn báti padà kánú hadith yìí kó já sí wípé irun abíyá fẹ́ni tọ́nà bá fún lágbára tó fún lágbára tó fún ní ìfaradà rẹ̀ kó já sí pé yóò mọ̀ tú ni ẹnìkan wà ní ẹ yóò mọ̀ sọ̀rọ̀ bó bá ṣe rọrùn kálukú lọ́rùn sí ni nínú ṣẹ̀ríà Islam báyìí pé kó tú ló rọ̀ ọlọ́run jù bó ṣe pé kó fà ní nínú abíyá ló rọ̀ ọlọ́run jù sẹ́rí títú rẹ̀ béèyàn bá ní ìfaradà àti lè tú odidi oṣù méjì ò lè mọ́ hù bó ṣe yẹ kó hù ó dàbí ìgbà pẹ́ tulẹ̀ ni àti pẹ́ kàn sanko so fífa tẹ́ bá fa nù kódà fífa nígbà míì lọ́dọ̀ lómi ìtumọ̀ ń jẹ́ kírun gan ètè tún jáde ni tọ́yẹ̀ wọ́n ní yíyún ìdájọ́ rẹ̀ ọ̀ràn yẹn ni kẹmukú ìdájọ́ kan bẹ tó ṣe pé mustahabu ni bá a bá fẹ́ a lè mú kó bá a sì fẹ́ a lè mọ́ mú kó òun ní irun irun àyà àgbẹ̀ Yorùbá wọ́n máa ń sọ̀rọ̀ púpọ̀ bá sọ jáàmù ọmọ bẹ́ńgbà mi wọ́n ní àṣejù nírun àyà ẹ̀dàkùsọ̀ ló dáa rẹ̀ ni ó sì lè já sejù àbọ́lọ̀lẹ̀ ń pè lálàsejù wọ́n ní àsejù nírun aya irun jẹ́run ọmú àsejù aya sàtẹ́jù ló lẹ̀ mọ́ra rẹ̀ yà bẹ́ẹ̀ pẹ̀rùn bá ọkùnrin ní àsejù tàgbọ̀n tí ń jẹ́ ẹ̀ lágbà àwọn obìnrin kan kí ara àwọn obìnrin bẹ́ẹ̀ ọmọ nílẹ̀ Yorùbá olókọ tí wọ́n bùn ńláńlá ṣùgbọ́n láwọn ọ̀nà ẹ̀yà míì wọn ò rí rí tó kó àlébù bóbìnrin kó nírun àgbà àbágbọ́ra wáyé báyìí ìyẹn náà tìrìtì papọ̀ téèyàn bá ń bẹ ní àwùjọ tó já sí pé jóbìnrin ọlọ́run wa ní kí irun àgbọ̀n máa jáde irú irun yẹn lábẹ́ òfin ẹ̀sìn bó bá fẹ́ ó lè fa bó sì fẹ́ bí ó sì fẹ́ ó lè filẹ̀ o ìfilẹ̀ rẹ̀ kì í ṣe ìfilẹ̀ wípé mọ̀ wá sàkó kírìmù sí náà kó sàmọ́ wá ṣe yọ̀yọ̀ bí tọkùnrin kó mọ̀ ní èrò kóun fẹ́ fi àgbọ̀njọ́ ọkùnrin mo rò pa gbọ́ra wáyé bẹ́ẹ̀ torí kò sí bí ṣàìtọ́nù ìdarí àwọn èèyàn sílé nì sẹ́wọ̀n pé príncípù burúkú kan báyìí wípé what a man can do a woman can do it worst àbótí náà kọ́nù <laughs> gbogbo tọkùnrin bá ti ń ṣe ní tó dájú nípa obìnrin náà lè ṣe irú ẹ̀ wọ́n lè gbé wábi wípé kí ni obìnrin gan àwọn gan sì mọ̀ nírùngbà ní ìsìn pé gbogbo obìnrin tọ́lọ́run bá ti ní kírùngbọ́n jáde láàgbọ́n rẹ̀ kó yá máa tọ́jú rẹ̀ kó lè pọ̀ ṣàkìtì bí tọkùnrin torí bí ta wa lọ ní ìsìn kò tí ì yé wa àfikọ́ tọkùnrin ní tòkè àyà irú gbogbo àwọn yẹn hukmul istihbab ni ìyàwó ní máa ń sọ fọ́kọ wípé á ah, dáyì lágbájá àtẹ̀gbọ́ ah, tí ìran àgbọ̀n súná ní yíò sún wọ́n gbó ti báyà yín á ah. wọ́n ní tí ń bá ti fa báyìí bí ṣe máa ń hún méjì lágbára jù kìí sọ̀rọ̀ yẹn kó ni mustahabun fa kò síbi tí islam ti fàyè rẹ̀ lẹ̀ fọ́kùnrin kó mọ fárúgbọ̀n àfi tó bá já sí wípé ó ní í ṣe pẹ̀lú àlàáfíà ara ẹ̀ tó wá ní kankan tí wọ́n fẹ́ ṣe tó bùkátà sí wípé wọ́n fárúgbọ̀n ni lọ́nà járí tí ò dá accident ìṣẹ̀lẹ̀ sẹ́dà ó mú ogbó bíbà ẹ lọ́wọ́ wọ́n ní wọ́n trim ẹ̀ wọ́n stitch ẹ̀ sẹ́yìn nǹkan automatically yẹn nǹkan tí ń bẹ níbi àgbọ̀n yẹn náà lásìkò yẹn o wọ́n fà kú o láti lè ran ẹgbẹ́ yẹn yàtọ̀ àmọ́ wípé mi tètè fẹ́ dàgbà mi tètè fẹ́ look old uh, so mi fẹ́ kí ìyàwó mi náà rí mi nírí wípé baálé mi náà ti ń hold àgbẹ̀ ní táwọn èèyàn nìyẹn ẹ sì ráwọn tí wọ́n jọ́ta súná wọn yẹn wọ́n ní ah, ah, ah, lágbájá bóòlù ṣe wá rí èmi gan tí mo jẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kẹrin gan mi i'm not as old as you are gbogbo oh, nùnùnùnùnù èwo wàhálà tiẹ̀ lágbọ̀n tiẹ̀ ló wà ní ó dá nígbà tí ìwọ ti wá kó gbọ́ ẹ̀ kó lágbọ̀n tó dàbí obìnrin ṣé owó báńkì wọn fún ọ lówó àfáàtò sì ní irùngbọ̀n wọn ò fún lówó báyìí pé yìí ní jámọ̀ wọn ní kò rí bẹ́ẹ̀ ó ní àwọn ah, àwọn look hold kò look hold o kò look hold ìyá wa Aisha radiyallahu anha wọ́n ní wọ́n gbà wá fún wọn pé òjíṣẹ́ ọlọ́run alẹ́sọ̀láàtọ̀ sàlámù sọ wípé jibril wá kí ó wá sọ́dọ̀ ànábì ìjọ kan ní wọ́n ní alhamdulillahi lẹ́dí jamala rijala biliha ọkọ́mọ̀ ní fọ́lọ́run o tó pé ẹwà ọkùnrin pẹ̀lú kó nínú gbà greek ìjọ kìíní àná ẹ̀ lẹ́nu wọn kí wọ́n kó rúgbọ̀n kó lẹ́ẹ̀kẹ́ wọ́n máa tẹ́ni tó bá ní làákàyè tẹ́lẹ̀ rẹ̀ pé tàbá fẹ́ ní kó sọ̀rọ̀ síwájú kò ní sọ sẹ́yìn irú wọn ni wọ́n fi rùn gbọ́nlẹ̀ gbogbo àwọn professor sẹ́yìn rí láwọn tayọ ọjọ́ ní o wọ́n gbà wípé nínú táwọn yóò fi mọ́ rí àwọn ní ìrí pé ọ̀wọ́ ń bẹ lára ẹni káwọn fi rùn gbọ́nlẹ̀ ó rẹ̀ ló mọ̀ jẹ́ mùsùlùmí ìwá sílé ní tí àfà gangan wá di ọ̀tá fẹ́ni tó bá fi rùn gbọ́n kalẹ̀ àfà gangan wá di ọ̀tá fẹ́ni tó bá fi rùn gbọ́nlẹ̀ ká mọ̀ wá sọ pé alákọ̀wé ìyẹn èèwọ̀ ní inú ẹ̀sìn àìfà. nǹkan ẹlẹ́kẹta kọ́sù ṣáàrì túnbọ̀ mú yìí lára ìlànà ẹ̀sìn Islam wa onípẹ́ká gé e. nírú wáyà àdìsí mi wọ́n ní ká fà á lè tírìmù tí ń jẹ́ túnbọ̀ mú àbíká sí kí ni ká fàdánù options méjèèjì yẹn ní ń bẹ fọ́kùnrin lórí ẹ̀ èyí tọ́lọ́run bá bùn ní ọkùnrin lòjíṣẹ́ ọlọ́run fi ń sọ ọ́nà hadith kẹ wípé wafiru liha wa khasu shawarib wa khalifu yahuda wa nasara wal majus jíṣẹ́ ọlọ́run ní ẹ fi yín lẹ̀ kó pọ̀ ẹ sì máa mú túnbọ̀ mọ́ mú yín ẹ yapa sí àwọn yahuda àti nasara àtàwọn ṣẹbọ torí pé inú ta gbọ́njúmọ̀ lọ́dọ̀ àwọn yahud àti nasọ́rọ́ ni wípé irùngbọ̀n làwọn ó fà ní wàá fi ti mú un lẹ̀ ìtọ̀hún wá sínú ganan báyìí ó fi máa ń sẹ́ nǹkan ó fi máa ń sẹ́ nǹkan yìí ìtọ́ sì fi ń sẹ́ nǹkan aráàmù náà wọ́n fi ń sẹ́ so mùsùlùmí ò kan lẹ̀ tiẹ̀ jẹ́ni tọ́nà ń fún láǹfààní kó mu irú nǹkan yẹn gbèrè tẹ́ pé òun wàá fi túnbọ̀ mú un lẹ̀ láti máa fi sẹ́ tó ní máa máa ń hàn yẹn lé mọ́lẹ́ni lẹ́ bá kọ́ ní mùsùlùmí báyìí kódà lè mọ kírun ṣùgbọ́n ọlọ́run ní kí àpábi tí ń fi tí fi ń kanlẹ̀ níwájú orí òtí ẹ̀hàn pé ń kírun àmẹ́bá ọkọ rí báyìí irun mú yóò wá sí gangan báyìí gbogbo àgbọn wà mọ́ bí tóbìnrin mo pàdé nǹkan jọ kan bẹ́ẹ̀ ló bá sálámà wọ́n adé musa lámùsà oníṣùmí náà làwa náà mo ní mi ò mọ tó ní ilé mọ̀ ní èso ọlọ́run tọ́ arápẹ́rẹ́ fi mọ mùsùlùmí tí máa kírun dáadáa bóyá bí àwọ̀ eré rẹ̀ bá ṣe rí ó lè ṣe kárí àpẹẹrẹ pé ó hàn kárójú àpábéjì fi ń balẹ̀ ìhìn rí àpẹẹrẹ mi nínú gbọ̀n ìhìn rí ṣòkòtò yín tó wá ń kó dọ̀tí bó ní ṣe wá mùsùlùmí ni ṣe mọ́ bínú pé yìí sálámà ẹwọ́n wọn kan mẹ́yẹn àwọn làájẹ́kẹ́ sì wá mú àwọn làájẹ́kẹ́ sì wá mú torí pé àdẹ́ntìtì wa gẹ́gẹ́ bí mùsùlùmí mùsùlùmí ò àfáà yẹn kọ́ ló kàn nínú ọ̀rọ̀ tí ń wa ó bá ní eléyìí kó kàn nínú ọ̀rọ̀ sùlámù ajẹ́kù sùlámù náà kàn náà nítorí ara sùlámù náà ló wà ìntánẹ́bí sọ̀rọ̀ ń pa rẹ̀ lóníkèé sára sùlámù ẹnu pé tó bá ráwọn èèyàn tí wọ́n ń pe àwọn èèyàn kéfèé tó pé wọ́n fárúngbọ̀n àwọn lápèsà kíyèsí wípé kò sí ẹ̀rí wípé èèyàn kéfèé tó pé fárúngbọ̀n àmọ́ ládàlá yìí wọn ń sẹ lọ́rùn torí ìntánẹ́bí náà ṣe nínú ẹ̀sìn kan ní tó wá tó yẹ di kéfèé àkẹ́sẹ́ kéfèé rí àmọ́ ó dínkù nígbàgbọ́ torí ìdínkù nígbàgbọ́ yẹn ni mo ti kórógbọ̀n kó lẹ́kẹ̀ẹ́ ẹlẹ́kẹrin tẹ̀kùnlímùlà ọ̀fọ́ọ̀fẹ́ ká máa gé èkánná wa gé èkánná tẹsẹ̀ ní gé èkánná tọwọ́ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí lára àwọn ìlànà Islam wa ni mùsùlùmí èé mọ̀ọ́mọ̀ kàn fi èkánná lẹ̀ ẹ wọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa lẹ́nìí nínú tí wọ́n fi ń ṣe nǹkan ọ̀làjú wọn á fi èékánná lẹ̀ yóò wá gùn sọ́nbọ́lọ́ sọ́nbọ́lọ́ sọ́nbọ́lọ́ àwọn tó máa jóbìnrin wọn tó máa láwọn tẹ̀ tún gé èékánná wọ́n tún wá lọ fi toníke wọ́n tún fi fix ẹ̀ wọ́n wá sọ́wọ́ sọ́nbọ́lọ́ sọ́nbọ́lọ́ bí ìgbà tí ìdàkí bá lọ wọ́n ta èyàn tiẹ̀ ń sàlùwàlà bóòlù mi ó ṣe wọ ogun abẹ́rẹ́ kan náà ná bóòlù á ṣe yí lọ sí ẹ báyìí sọ wípé àǹtí ìmì èyí sàfáà àwọn ìyàwó tí nílẹ̀ ló máa ń ṣe wá sí yìí fún un tó mọ̀ pé bọ́lọ̀ bá dáyà náà lọ́wọ́ ló àbí tó fa kúkú tó kó ó ò ní sọ̀rọ̀ kankan mọ́ mo fẹ́ pè sákìyèsí lórí ẹwà náà ni kò sí nǹkan kan bọ́tẹ́ ẹwà yìí ti ń tayọ ààlà mùsùlùmí èdè dídé fi ìkànnà lẹ̀ à ń gé ìkànnà ni ẹ̀sìn mọ́tà bá ti fi ìkànnà lẹ̀ in tó súnmọ́ jù nígbà mi kí dọ̀tí gan sásábẹ́ ìkànnà àyè bẹ́ẹ̀ kọ́ irú ìdọ̀tí náà yẹn tó wá fi ń jẹun sàn gbogbo eléyìí náà yóò mọ̀ padà bá ara èèyàn já ni bẹ́lọ́ subhanahu wa ta'ala ó ṣàlékún wa ní àgbọ́yé ẹ̀sìn káwọ báàbù tó ní ṣe pẹ̀lú ó Eh, e e mo ti ṣàdínlẹ̀ sífò ìyókù tún lẹ́ẹ̀kan mo máa ń tún máa bíyá mo ti tóòrùn bàbá lẹ́ẹ̀. ká sì gbọ́ àárín yín o torí ẹ̀lú mi ń sọ <laughs> wípé wọ́n ti ní ànábì sáà ní atú náà ni ìgbà tó bá fẹ́ mú tiẹ̀ sí báyìí tó bá ee súnà ànábì ti lé ju o bó bá rọ̀yàn lọ́rùn ni o bí ò bá rọ̀yàn lọ́rùn èèyàn lè wá nǹkan kó fi kó fi fa kú kò sí tó níyàn lára nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó jìṣẹ́ ńlá ṣàlàyé fún wa àfẹ́tẹ́yìn ò bá gbọ́yé oníkan ló kù ogbólóhùn jánábà jánábà tá a máa ń gbọ́hùn ìjáríta lè wá sínú èdè Yorùbá rí oníjánábà oníjánábà oníjánábà kò sí gbólóhùn lárúbáwá ni wọ́n mú látara jánaba yajnabu òun náà ní kéèyàn jìnnà sí nǹkan tí túmọ̀ sí wípé lọ́dọ̀ àwọn àfáà ẹni tó bá ṣe pópó obìnrin rẹ̀ ló papọ̀ àbí àtọ̀ tí ń dọmọ jáde lára rẹ̀ yóò jìnnà sí omi tó jáde lára rẹ̀ yẹn lásìkò yẹn omi yẹn ò sí lára rẹ̀ mọ́ omi yẹn ti jìnnà sí i so lásìkò yẹn ipò ẹni tí n tó jáde lára rẹ̀ ò sí lára rẹ̀ mọ́ ni tàbí níwòye àwọn àfáà míì lásìkò tí èèyàn ní tí ò tí ìwẹ̀ ìwẹ̀ kó súnmọ́ ìyàwó rẹ̀ àbí nǹkan ọkùnrin ọmọkùnrin jáde lára rẹ̀ yóò jìnà sí àwọn iṣẹ́ ìbádà kan láti ṣe torí bẹ́ẹ̀ wọ́n fi máa ń pe ìwẹ̀ jánábà níwẹ̀ jánábà tọ́ eléyìí ó ní ṣe pẹ̀lú àwọn ìdájọ́ ẹ̀sìn èyí tá a lè fojú rí àmọ́ tó ní ṣe pẹ̀lú ìmọ́ra wa nínú Qur'anul Karim Ọlọ́run ní wa in kuntum janaban fatahharu bẹ́ẹ̀ bá ń bẹ lẹ́ni tó ní jánàbà lára ẹsẹ̀ kí ni o ẹ̀ṣẹ̀mára ìṣẹ̀mára níbi jánàbà yìí níbi ìwẹ̀ yìí ó ní àwọn àǹfààní tó pọ̀ àǹfààní tó rọ̀ mọ́ gbàgbọ́ ẹ̀sìn wà ń bẹ̀ àǹfààní tó rọ̀ mọ́ àlàáfíà ara ó wà ń bẹ̀ gbogbo lọ́kọláya tí wọ́n bá súnmọ́ra wọn tí tó jọkọ bá wẹ̀ ìwẹ̀ jánábà lẹ́yìn ìgbà tí ti ń jẹ́ nǹkan àtọmọkùnrin jáde lára rẹ̀ tán àdáhùn mẹ̀dá yẹn ni pé ara rẹ̀ ó rọ̀ rírọ̀ ara tara bá rọ̀ yìí ìyìn tó lè mú kára tún yá padà òní tó bá wẹ̀ tó bá wẹ̀ tó bá tún fẹ́ẹ́ bá àwọ̀ rẹ̀ ní sàní sí i bí ìgbà wípé wọ́n sọ agbára rẹ̀ dọ̀tún ni olófin wánu náà sọ hadith kan tó yìí sọ́lá alẹ́ sọ́lá tó sàlámù sọ wípé béèyàn bá fẹ́ bóbìnrin rẹ̀ lò papọ̀ ju ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta lọ láàrin òru ó dáa fún jùlọ kó máa wẹ̀ láàrin ẹ̀ ìgbà àkọ́kọ́ tó bá yàwó ṣeré tán kó wẹ̀ níwẹ̀ jànábà kó tó múra ẹlẹ́ẹ̀kejì tí ìhun bá fẹ́ dàbí gbàgbó fẹ́ ní lára kó ṣàlùwàlá sòkìní yẹn yóò dá àlàáfíà ara àti lè tún ṣe eré padà sára rẹ̀ so èyí tó ní ṣe pẹ̀lú ara rẹ̀ ká tó wá tọ́ sẹ̀sìn sọ lọ́hùn torí tó jáde o kódà tí bá ń bẹ lára èèyàn kò níyàwó lé ọlọ́ọ̀sì sílẹ̀ tí ń ṣe tí àtọ̀ ọmọkùnrin bá kún sára ọkùnrin jù kò níyàwó lé ọlọ́run sì sẹ́ni tí èṣe sìnà tí ò bá máa gbàwẹ̀ dáadáa kí kíkúnjú àtọ̀ lára máa ń dọkùnrin láàmú bẹ́ẹ̀ láti mọ̀ pé tí bá ń dàyàn láàmú kìí ṣe tí púpọ̀ rẹ̀ wúlò jù lára púpọ̀ rẹ̀ kò wúlò jù kò wúlò púpọ̀ lára tó bá wá rí bẹ́ẹ̀ jáde tó jáde lára yẹn ẹ̀gbin ni bí ẹ̀gbin péyàn tọ̀ ó bùkátà sí kéèyàn wẹ̀ nínú òfin Islam káwọ àdíṣà aláwọ̀kọ́ lábẹ́ báàbò yìí Abu Hurairah radiyallahu anhu أن النبي صلى الله عليه وسلم لقيه في بعد طرق المدينة وهو جنوب قال فانخنست منه فذهبت فاتصلت ثم جئت فقال أين كنت يا أبا هريرة قال كنت جنبا فكرهت أن أجالسك وأنا على غير طهارة فقال سبحان الله إن المؤمن لا ينجس أبو هريرة رضي الله عنه ó ní òjíṣẹ́ ọlọ́run ló pàdé òun lójú ọ̀nà nínú àwùjọ ọ̀nà mọ̀dínà ń jọkàn nínú ìgboro mọ̀dínà bánàbí ti rùn báyìí lásìkò yẹn sì rèé òun ní jánábàlá nítorí ànábì báyìí òun lẹ̀ mọ́bì kan ni <laughs> ló bá lọ gọ́ọ̀bì kan ó sá pamọ́ ní ọtọ́ ń gọ́ọ̀bì kan tó ń sá pamọ́ ibẹ̀ ló ń gbàjá ńlẹ́ tó ń ti lọ wẹ̀ ẹ̀yìn àbá pàdé ànábì tó ń tẹ̀gbìn lára báyìí ara o ara o lẹ́yìn ọ̀rẹ́ yìí ń wá dé àbúrẹ́ rásìrè ńgbà tó fi ọfà ànábì ànábì rí ànábì wá ní wàbúrẹ́ rà ibo lọ pamọ́ sí láti ẹ̀yìn àrí ọ̀ gbólówà àwọn ànábì àti obìnrin náà nù mo ní jánábà láà ń kórìíra kí a bá wà nábì jókòó papọ̀ níjókòó tẹ́gbẹ́ òkúkú ní mọ̀ àmẹ́mí mọ̀ wípé ìmọ̀ kí wọ́n bá wà nábì jókòó papọ̀ ànábì wa ni subhanallah ah ah awu subhanallah yìí ń lò nígbà tí bá rí tó bá ṣe mà àbí tí tó bá ṣe bá ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ náà ni náà fi kọ́ wa bí nǹkan bá ṣẹlẹ̀ tó bọ́ wa lójijì tó bọ́ wa lábàádì orí ìyá mi o Hmm, subhanallah orí ìyá rẹ̀ bí ibò oṣù fẹ́ mú kò lọ́rùn rẹ̀ ni ẹlòmí a ní págà ẹ̀gbẹ́ mẹ́rin lẹ́yìn òwà rẹ̀ págà kí ni ó kọ́ mọ́ ní àwọn ajá ló kọ́ ọdẹ ni mùsùlùmí kí ni tó jẹ́ ìlẹ́nu rẹ̀ subhanallah torí pé nǹkan ìmọ̀ tó rí lára nǹkan yẹn talẹ̀ tó gbé nǹkan ìmọ̀ yẹn síbẹ̀ ọlọ́run ni subhanallah abúrárà torí pé o mọ́ra lásìkò ló ṣe họ fún mi tó bá sáyé lọ wẹ̀ ń lé à innal mu'mina la yanjus mùmí ní òdodo kìí ṣe lẹ́gbìn ẹ̀wọ̀n nǹkan mùmí ní òdodo kìí ṣe kí ni kìí ṣe lẹ́gbìn àsìkò wa ló ti wá lọ yìí ẹ tó bá di lóòjọ́ ọjọ́ mẹ́jọ á láti rẹ̀ hadith yìí padà subhanakallah hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk